محمد بن عبد الله وعلى آله وصحبه àmọ́ kí n tó gbàgbé ẹ pàdé ṣẹ́gun àrẹ̀mú àjàbalẹ̀ láago méjìlá. ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته àti sí ìlànà alukur'an àti sunna àti sí àlàyé fúnra wa lánàá débi pé a gbọ́dọ̀ sí àpọ́nlé anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìbámu pẹ̀lú tí ṣẹ̀ríà tó mú wa láì kò táyé ẹnu àlà láì gbé kọjá ààyè rẹ̀ nítorí pé ìtáyé ẹnu àlà àti ìgbéni kọjá ààyè ẹni ọlọ́run ọba kọ̀ fún wa níbi tó ti sọ pé ya ahlal kitabi la taghlu ẹ̀yin ẹni afúnitìrà ẹ má sì máa tayọ ẹnu àlà nínú ẹ̀sìn yín eléyìí jẹ́ ìbáwí. fún àwọn ahlul kitab ó sì jẹ́ fún gbogbo èèyàn títí dijọ́ gbẹ̀ndà al-qiyama ẹ lè gbé ànábì tayọ ẹnu àlá gbígbé tayọ ẹnu àlá rẹ̀ ní kéèyàn gbé tayọ ààyè jíjẹ èèyàn kọ́ ọmọ sọ pé kìí séèyàn kọ́ ọmọ sọ pé kìí séèyàn tí dé èèyàn kí ni ọba jẹ́ ọba dé èèyàn kí ọba jẹ́ tó fi wá jẹ́ pé àárín mọ́ tí ò bá dé yẹn nítorí tó bá jẹ́ pọ́lọ́ ni ọlọ́run ọba ẹlẹ́dàá kì í kú ọlọ́run ọba ẹlẹ́dàá kì í rùn ọlọ́run ọba kò sópin fún bíbẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ti pé kò sí kò ọba kì í fìgbà kan má sí kì í fìgbà kan má tó bákan náà gbígbé tayọ ẹnu àlá rẹ̀ òun náà nìkan sọ pé à kìí ṣe ìránṣẹ́ lásán fa ó so kí wọ́n lọ jẹ́ kí lọ jẹ́ sóòrùn ni àbótùpà bíi kéèyàn tún wọn wá nǹkan kan nínú tọ́jẹ́ náà kí wọ́n máa lẹ̀ má nàbì sallallahu alaihi náà ní tí ò sí ànàbì náà sí Islam kò fara náà ẹni tó jókòó tọ́tẹ̀ bàtí kọ́ máa pe ànábì ń bẹ ànábì ń tọrọ tí ń fẹ́ lọ́dọ̀ ànábì ànábì gbà mí àbí ẹni tí ń ké gbàdáre lọ ànábì sallallahu alaihi wasallam bá ànábì gbà mí ànábì là mí ànábì má fi mí fara yín mu ànábì má wò mí ràn inú ibi tó ń wà yìí àfi kọ́ yọ̀n tó ọ̀bá yọ̀n kò sẹ́ni tó lè yọ̀n a'udhu billah òtù gbá ànábì tayọ náà láàrẹ ni àbí kéèyàn máa sáàdì ànábì sallallahu alaihi wasallam wọ́n máa sáàdì rẹ̀ ọmọ wá ìsọlọ́dọ̀ rẹ̀ àtààbò eléyìí ìgbénita yẹnu àlání àbí kí èèyàn ti máa fi ànábì sallallahu alaihi wasallam kọ́ máa fi búra pẹ́kútẹ́ bá ti búra ẹ̀ máa ní wà nábì wà nábì òun fún ànábì búra eléyìí tayọ ẹnu àlání torí ẹ̀ bákan náà a gbọ́dọ̀ ṣọ́ra fún mímọ́ ẹ̀yìn mímọ́ àròyìn rẹ̀ ní àròfọ́ àwọn àròyìn tó jẹ́ pé ó takò ní tíṣẹ̀rí àmúwa àwọn àròyìn tó túmọ̀ sí pé ẹni tó ń sọ̀rọ̀ gan kò ronú sí ti ń wí nítorí pé nínú àwọn ìròyìn àròfọ́n àárí pọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ tọ́lọ̀ wọn gbé lọ wọn lọ gbé sànàbì sallallahu alaihi wa sallam eléyìí tó sì tọ́ bẹ́ẹ̀ nítorí pé nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ anábì sallallahu alaihi wa sallam ó ní la tatruni kama atarat an-nasara ibn maryam innama ana abdun faqulu abdullahi wa rasuluhu anábì náà máa ń ròyìn lárúfọ́ lórí àwọn nasara àwọn nasara tí àwọn nasara tó ń tẹ̀lé anabi isa ọmọ mariam bẹ́ẹ̀ ti ṣe ìròyìn anabi isa ọmọ mariam lárúfọ̀ táwọn kan nínú wọn tó pè lọ́lọ́ ìtayọ ẹnu àlàní báwo lọ́lọ́ ó ti dáyà kátó náà wá yí padà tí ó dọ́lọ́ àwọn kan ròyìn rẹ̀ nínú wọn wọn lọ́mọ ọlọ́ọ̀ni ìtayọ ẹnu àlàní anábìlẹ̀ gbọ́dọ̀ ròyìn tó ń bẹ́ẹ̀ ẹnìkan gbọ́dọ̀ pọ́n lọ́lọ́ ẹnìkan gbọ́dọ̀ pọ́n lọ́mọ ọlọ́ọ̀ àwọn kan nínú wọn wọ́n ròyìn rẹ̀ wọ́n ní mẹ́ta lọ́kàn lọ́jọ́ sọ́lọ̀ àwùjọ bìlẹ̀ ànábìlẹ̀ gbọ́dọ̀ ròyìn mi bẹ́ẹ̀ o ẹ̀rù ọlọ́run lèmi o ẹ gbọ́dọ̀ pè mí lọ́lọ́run ẹ gbọ́dọ̀ pè mí lọ́mọ ọlọ́run ẹ sì gbọ́dọ̀ pè mí ní mẹ́ta lọ́kàn fọlọ́run ìnáma ẹnà abudun ìyẹn ọjọ́ kankan bí ìbá sẹni tọ́lọ̀ ń dá ọlọ́run ọba lọ dá mi ẹni tọ́lọ̀ ń dá lèmi ẹni ọlọ́run sì dá kò lè yí padà fún wọn dọ́lọ́ fọkúùlù tẹ bá fẹ́ ròyìn mi bóòlù ẹ̀ máa wí ẹ̀ máa sọ pé abdullahi wa rasuluhu ẹ̀ máa sọ pé ẹrú ọlọ́run ìránṣẹ́ ọlọ́run ẹrú ọlọ́run tọ́lọ̀ ń dá ìránṣẹ́ ọlọ́run ọba tọ́lọ̀ ń rántí gbogbo àgbáńlá yìí àti wá àtẹ̀mí náà bọ́yọ̀ gbọ́ yorùbá débẹ̀ àbọ̀ gbọ́ yorùbá débẹ̀ ẹrú ọlọ́run ni gbogbo wa kí ni túmọ̀ tá ń pè lẹ́rú ọlọ́run òun ẹni tọ́lọ̀ ń dá tó wọn ṣùgbọ́n lòun ọ̀mọ̀ tún máa rú àyàfi sí ìtumọ̀ ẹni tó ṣe pé a ní kápá lórí ọrùn rẹ̀ ẹni tó ṣe pé a lè tà ẹni tó ṣe pé a lè rà ẹni tó ṣe pé táwa bá lọ sínú yàrá oorun ẹ̀ẹ́dẹ̀ láàfò sí ẹni tó ṣe pé a lè so mẹ́lẹ̀ táwọn mú so bíi màálù kọ́mọ́ bàá sálọ àlàyé tí ẹlòmíì gbọ́ yé nípa ẹrú kọ̀ ẹrú lọ sídìí ẹni tọ́lọ̀ wọn bá dá ẹrú ìlànà tọ́lọ̀ ń dá ọlọ́run lọ dá ọ àbọ̀ wọ́n dọ́lọ̀ ni wọ́n dọ́lọ̀ ní tọ́ọ̀bà jẹ́rú ọlọ́ kó tó lọ béèrè dé yorùbá yìí kó yí ọ dáadáa ẹrú ọlọ́run ẹni tọ́lọ̀ ń dá kìí ṣe pé ẹrú tí wọ́n ń fà lọ sọ́jà tí wọ́n ń tà kìí ṣe pé ẹrú tí wọ́n máa so mọ́lẹ̀ kọ́ mọ́ba àṣà lọ bíi màálù dídá lọ́lọ́run dá gbogbo wa àwa kò dára wa sí ìyàlẹ́nu ọ̀pọ̀lọpọ̀ yọ́ọ̀ máa jàǹpatẹ́nu láti sọ fóun ìṣẹ́rú o òun ìṣẹ́rú ọmọ ọlọ́run ló bó lọ́lọ́run tó a bí ọ sọmọ pé gbàtà pé ọlọ́mọ bàbá rẹ àmọ́ bí bàbá rẹ ṣe bí ọ̀nà sọmọ pé ìyá rẹ lóyún ẹ̀ àti ìyá rẹ lóyún ẹ̀ bóṣù mẹ́ta ni òtó bẹ́ẹ̀ bójú bẹ́ẹ̀ lọ a sì mọ bẹ́ẹ̀ ṣe gbà bí fún ìyá rẹ bọ́sibítù níbí lé ló bí ọ sí bójú ọ̀nà náà ló ti jábọ́ àmọ́ bí ìyá rẹ ṣe bí ọ àmọ́ bẹ́ẹ̀ ṣe pé ọlọ́mọ bàbá rẹ tó àmọ́ ìyá tó bí ọ fún bàbá rẹ ókè tá a lẹni tó bí ọ fọlọ́ sálọ bí ọ fọlọ́n tó fi fẹ́ lẹ́ra rẹ mọ́lọ́n pé ọmọ ọlọ́run náà sá ni ọ̀n tú láti ọlọ́run ọba ló dá wa àwọn ò dára wa ọlọ́run ọba òbí máa nìkan òbí kí ló dé tá à máa parọ́ tá à máa tanra wa jẹ òtijọ́ ọmọ ọlọ́run ọba tẹ́lẹ̀ ọkàn rọ́ọ̀lì wọ àtijọ́ ọmọ ọlọ́run ọba lójijì lórí náà la fi ń sàpèjúwe pé nìsín bí wọn bá fẹ́ tilẹ̀kùn lé rẹ̀ lálẹ́ tí ẹnìkan tó wá ń kalẹ̀kùn bẹ́ẹ̀ ṣe ń tani ẹ lèmi lágbájá ni wọ́n lágbájá ó ní gbalẹ̀ bàbá tiẹ̀ lọ ni lọ́ba ní ẹjọ́ má bínú mo fẹ́ kẹ́ mo fẹ́ dọ́mọ yín ni mo fẹ́ dọ́mọ yín pé àfẹ́ dọ́mọ mi báwo ọmọ ti kúnlẹ̀ ní ọlọ́mọ tèmi àbúrò wa fira rẹ sọmọ tèmi èmi ò nídìí ọmọ ọlọ́mọ láti fi sọmọ o ok wọ ọ̀jẹ́ gbà sẹ́nìkan kò di àtàwọ̀ mọ́ ọ lọ́wọ́ nílé rẹ kó sọra rẹ dọ́mọ rẹ láì jẹ́ pé wọ́n ló bí báwo ni wọ́n ti rálẹ̀ páàkì ara rẹ tó àsọra rẹ dọ́mọ ọlọ́mọ ọlọ́mọ báwo ọmọ òwúlọ́lọ́wọ́ bá bí ọlọ́wọ́ bá ní kólù hùwà lọ́hùn áhàdì الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد fi yé wọn pé Allahu Rabbil Alamin ọ̀kan ṣoṣo ni o òun náà sì ni ọba tó ṣe wípé àrònú kan ọba yóò bímọ o ẹnìkan kan ò sì bí kò sí nǹkan kan tó dàbí rẹ̀ ọba ní ìbímọ ọlọ́run ní ìlọ́mọ ni sì ní túláàsì tó bá yẹ pé ọ̀rọ̀ tọ́lọ́wọ̀n bá wọlé lọ́dọ̀ sí ọ̀rọ̀ tá a lókù tí ó tún wọlé lọ́dọ̀ sí torí ẹ ẹni tọ́lọ́wọ̀n bá dá là wa àwọ̀ ọ̀dára wa ẹni tọ́lọ́wọ̀n dá là wa àwọ̀ ọ̀dá nǹkan kan kìí sì ṣe asán lásán ni ló mú wa máa bẹ láyé yìí báyìí torí ẹ Ànábì sallallahu alaihi wa sallam oníṣẹ́ bá fẹ́ ròyìn ẹròyìn mi pé ẹrú tọ́lọ́wọ̀n bá dá ni mi ò ìránṣẹ́ Ọlọ́run ọba sí ni mi èèyàn la Ànábì sallallahu alaihi ṣùgbọ́n èèyàn tó jẹ́ pọ́lọ́ wọn bá gbéga lórí àwọn èèyàn yòókù ó ti ní ìránṣẹ́ rẹ̀ kò jọ yọ èèyàn ga jù èèyàn torí tí wọn náà bá dé èèyàn bíi tànàbì ṣé ìránṣẹ́ ọlọ́run wà nìwọ ìwé ṣe ìránṣẹ́ ọlọ́run àdúpẹ́ fọlọ́ ìyẹn ni pété bá fẹ́ ròyìn mi ẹ má fi ìsọkúsọ ìwé kòwé ẹ má fi ròyìn mi ànábì sallallahu alaihi wasallam ẹ má gbé mi táyé ẹnu àlà níbi yínyìn mi gẹ́gẹ́ lórí ànábì wa Ìsá alayhi salam kọ́lọ́ ọlọ́run kó máa bá a tọ́pọ̀lọpọ̀ fi ń pè lọ́lọ́ ẹ̀rí pẹ́ lómi ní sí ọmọ pariwo wípé jésù òun náà ló lu àwọn bóòlù ló ti jó lu ayín ọlọ́run ọba lẹ́lẹ́dàá wa ọlọ́run lẹ́lẹ́dàá wa òun náà sì lẹ́ni tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo torí ẹ̀ ẹ gbọ́dọ̀ ròyìn mi pẹ̀lú tí wọ́n fi ròyìn ànábì Ìsá tí wọ́n ń pè lọ́lọ́ ọlọ́run má jẹ́ irú ń tọ́lọ̀ ń fi ròyìn mi ní kẹ́ máa fi ròyìn mi ọlọ́run ló dá wa ọlọ́run mọ̀ wá jùlọ wa lọ torí ẹ̀ tẹ́ẹ̀bà ròyìn mi ẹ máa sọ pé Abdullah ẹrú ọlọ́ wa rasuluhu ìránṣẹ́ ọlọ́ ọgbọ́n náà alukurani ọlọ́run bá sọ pé subahana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawla linuriyahu min ayatina ni fún ọlọ́run ọba o tó mú ẹrú rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tó mú ìrìn àjò òru láti mọ́sálásí mọ́kà àbọ̀wọ̀ lọ sí mọ́sálásí tó jìnnà sí mọ́kà gidigidi mọ́sálásí baytul maqdis ní jerusalem nítorí kọ́lọ́wọ́ bó lè bá a fi hàn apá kan nínú àwọn àmì rẹ̀ so ọlọ́run ọba ní ògo ní fún tóun mú ẹrú òun anabi muhammad ìrìn àjò òru ọlọ́run ròyìn rẹ̀ báwọn kí wọ́n ní wọ́n fẹ́ ká fi ròyìn rẹ̀ nígbà tápá kan nínú àwọn sàhábà tán sọ fún wọn ròyìn ànábì nígbà tí wọn wá pa wọn fẹẹ ta sọ̀rọ̀ kan wọn ni ẹn tẹsẹ yedona ewu ọlá síwájú wa ànábì pàwọn lẹ́nu mọ́ ó ní ẹsẹ yedo wọn àhùtẹ bá rọkọ sàárẹ ó ní Ọlọ́run ọba ní aṣíwájú ọba àbùkún ọba tó ga Allah ìwọ wa ànábì ní rárá Ọlọ́run lásíwájú Ọlọ́run lásíwájú torí ẹ làwọn olùmọ̀ sọ pé látara àdéhùn yìí atúmọ̀ pé nínú orúkọ ọlọ́run ọba ni asẹ́yẹ̀d asẹ́yẹ̀d torí ẹ̀ alẹ́ sọmọ wa ní abdulsẹ́yẹ̀d abdulsẹ́yẹ̀d ẹrú ọlọ́run ọba tó dá síwájú ní ìgbà tí àwọn ẹni títún bá nàbì sọ̀rọ̀ wọ́n tún tẹ̀síwájú wọ́n ní anta afdaluna wa a'zamuna qawlan ìwọ iná ìlẹ́ni tó lọ́lá jù láàrin wa wọn náà sì lẹ́ni tó ga jù ní ipò láàrin wa Ànábì sallallahu alaihi wasallam ń dá wọn lóhùn òní qulu bi qawlikum ẹ pa ìsọkúsọ tì o irú ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ tó nọ́mà ní kẹ́ ẹ máa sọ àwọn bá a bọ̀ kọ̀wé kan apá kan nínú irú ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ tó nọ́mà ní kẹ́ ẹ máa sọ wàlá ayé tẹ́jẹ́rì yẹn nàkùnmù ṣẹ́pọ̀n ẹ mẹ́sẹ̀ gbà kí ẹ ṣètọ́ ni kò gbòòrò ahọ́n yín sọ̀rọ̀ alimami Abu Dawud olóògbé adéṣe jáde gbọ̀nà tó gún régé apá kan nínú àwọn ọmọ ẹni tó lóore jù láàrin wa wa sayyidana wa ibna sayyidina aṣíwájú wa ọmọ aṣíwájú wa ànábì wa dá wọn lò òní yá yọ ná qulu bi qawlikum ẹ̀yin èèyàn irú ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ eléyìí tó dọ́gba ni kẹ́ ẹ máa sọ o wala yastahwiyannakum ash-shaytan ẹ má jẹ́ kí ṣètọ́ni kọ́ gba èrò pa fún yín o tẹ́sí wa máa wéwò kúwe o ana muhammadu èmi tẹ́ rí muhammadu ni mi o abdullah ẹrú ọlọ́ntọ́lọ́ndá wa rasuluhu ìránṣẹ́ rẹ̀ tọ́ran ما أحب أن ترفعوني فوق منزلة التي أنزلني الله عز وجل kò wù mí rárá kíkẹ́ gbé mi tayọ pò mí eléyìí tí ọlọ́run ọba tọ́ga tó gbọ̀ngbọ̀n gbé mi lé subhanallah ẹ má gbé mi tayọ àyè mi ànábì ni o tọ́ga ju gbogbo ẹ̀dá lọ ànábì ni o tọ́jú aṣíwájú fún gbogbo ọmọ ànábì adam lọ́la àjọ ọ̀gbìn ìdàlùkìyàmù gẹ́gẹ́ bí wọn alára ti ṣe sọ fún wa nínú hadith ó ní ana sayyidu waladi ádámà yawm al-qiyama wala fakhr nínú àdéhùn tó gúnrégé èmi ni aṣíwájú fún gbogbo àwọn ọmọ anabi ádámà alayhi salam tó bá di dọ́gbìn dà al-qiyama kì í ṣe ti fáàlì anabi kórìíra wípé kí wọ́n máa ròyìn òun pẹ̀lú àwọn gbólóhùn tó túmọ̀ sí pé à ń gbé ní tayẹnu àlà gẹ́gẹ́ bíi anta sayyiduna wala síwájú wa anta khayruna wọlu olóore lóore jù láàrin wa anta afdaluna ìwọ ló lọ́lá jù láàrin wa anta a'zamuna ìwọ tóbi jù láàrin wa tó ń ti pé òun náà lẹni tó lọ́lá jù láàrin ẹ̀dá òun lẹni tó ga jù pátápátá láàrin àwọn èèyàn ṣùgbọ́n ọkọ̀ fún wọn láti ṣe bẹ́ẹ̀ nítorí pé lé wọn dènà sí ìmọ̀ ẹnu àlà ìmọ̀ àròyìn aniláròfọ̀ nítorí ní ẹni tá a sìn tá a gbéjọsìn lọ bá gẹ́gẹ́ bá a ti ṣe gbé lọ́bọ́ lọ́wọ́ bá wa ànábì wa ń tọ́ka sí fún wa àwọn ìròyìn méjì eléyìí tó ṣe wípé àwọn ọlọ́ga jù nínú ìròyìn tá a lè fi ròyìn èèyàn tọ́ eléyìí tó sì túmọ̀ sí pé à ń gbé ní táyẹnu àlà tí ó sì séwu ń lórí ìgbàgbọ́ òdodo wa tá a ní sọ́lọ̀ òun náà ní ká máa pè ní Abdullah ẹrú ọlọ́ wa rasuluhu ìránṣẹ́ òun la fẹ́ òun la fẹ́ yìn òun náà ló sì kọ́ wa bá ṣe yìn o ẹ dákun ṣé n dáná bi ni ó ti tó òun kọ́ wa ní tó wa bí tó bá ti fa àbá ma n tá a bá ń ṣe. àdókè ọ̀fẹ́ ká gbé òun tayọ ààyè eléyìí tọ́lọ̀ wọn ọba tó gbé òun lé lórí ààyè tọ́lọ̀ ń yọnu sí fóun kò fẹ́ kẹ́nìkan gbé òun tayọ bẹ́ẹ̀. tó a ti rí pọ́pọ̀lọpọ̀ nínú àwọn yẹn àwọn ti tako eléyìí báyìí lónìí pọ̀lọpọ̀ wọ́n máa pe ànábì sallallahu alaihi ọ̀pọ̀lọpọ̀ ọmọ ké gbàjarì lọ́ba gẹ́gẹ́ sẹ́ ń ké gbàjarì lọ bọ́lọ̀ wọ́n mọ tànàbì búra gẹ́gẹ́ sẹ́ forúkọ ọlọ́wọ́n bá búra wọ́n mọ tọrọ lọ́dọ̀ ànábì ń téèyàn lágbára láti ṣe tó ṣe pọ́lọ̀ nìkan ló lágbára láti ṣe irú rẹ̀ fún yẹn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ títí máa ń ṣe pàápàá jùlọ nínú àwọn tíra mẹ́dìú gbogbo eléyìí tí wọ́n máa kà yẹ́n bí àwọn tíra bùsọ́ìrì tíra tí wọ́n ń kọ́ mẹ́dìú oríṣiríṣi sọkúsọ ló oríṣiríṣi ìròyìn ẹni ló wà nínú ẹ subhanallah ya laita qawmi ya'lamun wọn àti yẹ káwọn èèyàn náà tají wọn àti yẹ káwọn náà nífura bẹ́ẹ̀ la bá táwọn kan ṣe kọmọtò nítorí pé tí wọn ṣe yẹn kìí máa ṣe dandan kọjá ń tọ́jà torí pé bẹ́ẹ̀ la bá wọn tí wọn ṣe kìí máa ṣe pé bọ́lọ̀ ti ṣe ní ká ṣe nù kìí máa ṣe pé bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe fi kọ́ wa nù torí de eléyìí àsìkò ti tó sọ ká fura. ká jáwọ́ nídìí àpàtì kọ́yọ̀ ká yéé sí ẹ̀sìn tí kò nítumọ̀ ká jẹni tó dúró lórí ìsìláàmù gidi eléyìí tó dá lórí ìlànà alukur'an àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi wa ni ẹ má ròyìn mi lárò ẹ má gbé mi tayọ ààyè mi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí jẹ́ kí wọ́n jámọ̀ kankan wọn ò tó kun bàtẹ́ ti anabi sallallahu alayhi wa sallam àwọn wàá jókòó. wọ́n rẹ̀ kẹkalẹ̀ wọ́n lè wú dẹ́dẹ́dẹ́ kalẹ̀ kó wọn ọrụ máa ròyìn wọn àwọn ọmọlẹ́yìn ọmọ ròyìn wọn wọ́n máa kì wọ́n wọ́n máa kì wọ́n wọ́n máa tà wọ́n wọ́n máa pè wọ́n ní tí wọ́n wọ́n máa pè wọ́n ní tí wọ́n jẹ́ inú wọn máa dùn àwọn èèyàn máa gbósùbà fún wọn lórí tí wọn ò ṣe wọ́n wọ́n máa fi ìbànújẹ́ wọn hàn lórí ọ̀rọ̀ gbogbo ẹni tí ọba ti katara sáwọn tí ó pè wọ́n ní tí wọ́n jẹ́ ẹ̀rọ ibi táyé gbàjẹ́ dé ẹni tí ọ̀já náà kankan wọ́n fẹ́ kí gbogbo èèyàn máa pè oní tí wọ́n jẹ́ ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń gbé gata yọ gbogbo ẹ̀dá òun ọ̀fẹ́ kẹgbẹ́ ń tayọ ayé o subhanallahi alazim aa ìyàtọ̀ bẹ̀ láàrin ẹ̀sìn òdodo ilé ìtọ́jà lórí kìtàbù wa sunnah àti ẹ̀tànjẹ́ eléyìí tó dá lórí ìfẹ́ ẹnu àti agídí àti àìmọ̀kan torí ẹ̀ iná ẹlẹ́sẹ̀ rí i pé ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ti ti lànà anábì sallallahu alaihi wasallam sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gángan náà máa sọ̀rọ̀ tí ó tún máa nyẹ́ra rẹ̀ tí ó máa pera rẹ̀ ní tí káwọn rẹ̀ náà káwọn tó máa sà káwọn tó máa kì í káwọn tó máa pè ní tí tó da àwọn ẹlẹ́yìn ọmọ wa yìn wọ́n lè fi ìtọ́jú mẹ́wàá wọn lè fi yìn tí ẹ̀ mẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ yìí ẹ̀ mọ́ bó ti ṣe jẹ́ yìí. àwọn olùmọ̀ńlánù tó ṣe pé wọ́n dátọ́ lẹ́nu ọ̀gbìn àwọn olùmọ̀ńlánù tó ṣe pé wọ́n mọ ọmọ oyún ọ̀gbìn nínú ọ̀kara àwọn gbogbo oríṣiríṣi àwọn òdòdó ọgá wa ni anabi sallallahu alaihi wasallam téèyàn bá nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run yọkọ̀ tẹ̀ríba lọ́dọ̀ kì í wá ṣaṣíwájú wa ni kì í wá sẹni tó ga jù láàrin wa ni kì í wá sẹni tó lọ́lá jù láàrin wa ni síbẹ̀síbẹ̀ ọ̀nà ẹ̀ má pè mí bẹ́ẹ̀ ni kí ẹ máa sọ pẹ́rú ọlọ́run ìránṣẹ́ ọlọ́run. a ìdánábì ní ká ṣe ó ti tó àwa o àwa ò ní tayọ ẹnu àlà kí wọ́n á ní kó anábì sallallahu alaihi wasallam eléyìí tó ṣe pé kò yí ọ̀pọ̀lọpọ̀ kò sí ní tó burú ká ṣàlàyé rẹ̀ kò sí ní tó burú pé ká ṣàlàyé rẹ̀ kí ni ipò anabi sallallahu alaihi wasallam nígbà tá à ń bá ń ròyìn rẹ̀ ká ṣàlàyé ipò rẹ̀ ipò rẹ̀ eléyìí tó ṣe wípé ọlọ́run bá fi ṣàpọ́nlé rẹ̀ tó sì yẹ fáwọn náà nígbàgbọ́ pé bẹ́ẹ̀ náà lórí anabi ní ipò tó ga eléyìí tó lọ́wọ́ bá gbélé lórí nínú rẹ̀ onípẹ́rù ọlọ́run ìránṣẹ́ ọlọ́run òun náà ló sì lóore jù nínú àwọn ẹ̀dá rẹ̀ òun lẹni tó lọ́lá jù nínú àwọn ẹ̀dá pátápátá ìrántí ọlọ́run sì ni gbogbo èèyàn lápapọ̀ ọlọ́run tó wá rán sí gbogbo èèyàn àti gbogbo àlùjànnú òun sì lọ́lọ́lá nínú àwọn ìrántí ọlọ́run òun ló àwọn ànábì tó ṣe pé kò sí lẹ́yìn rẹ̀ o tó ó sì payá ọkàn anábì sallallahu alaihi wasallam ó sì gbé orúkọ rẹ̀ ọlọ́run bá gbé sókè ọlọ́run bá wá sí ìrẹ̀lẹ̀ àti àbùkù ní èrè ń jẹ́ fún gbogbo ẹni tó bá takòtà anábì sallallahu alaihi wasallam òun náà lẹni tó ní ibùdúró tó ti ẹ̀yìn ilé ìtọ́lọ́wọ́n bá sọ nípa rẹ̀ náà Al-Qur'an nínú Suratul Isra àyà kọkàndínlọ́gọ́rin عسى أن يبعثك ربك مقاما محمودا olúwa ẹlẹ́dàá rẹ padà gbé ọ dìde ní ààyè ẹ̀yìn ààyè ẹ̀yìn oná ìlàyè tó so wípé ọlọ́run gbé ànábì dìde ńbẹ̀ láti ṣìpẹ̀ fún gbogbo èèyàn tó bá ti gbọ́ gbẹ̀ndà òkèèyàn Allah fún gbogbo èèyàn lẹ́ẹ̀mà wí bẹ́ẹ̀ ni àní gbogbo èèyàn àtẹnudó já ló ń mọ̀ rẹ̀ àtẹnudó já ló ń mọ̀ rẹ̀ àtẹnudó já mùsùlùmí àtẹnudó ọ̀jẹ́ mùsùlùmí sọba àdìjọ gbẹndà lùkìyàm nítorí ìgbà tí ìdààmú bá bá àwọn èèyàn lọ́jọ́ gbẹndà lùkìyàm látàrí òógùn tí ó bò wọn látàrí òòrùn tó súnmọ́ wọn pẹ́kípẹ́kí oníkálukú tí wàá wà nù dààmú kálukú ọmọ pé kọ́lọ́wọ́n bó ṣe dájọ́ ibikíbi tọ́lọ́wọ́ bá tẹ̀ fà wọn sí kó fà wọn sí torí ìdààmú tó wà níbi àwọn bọ́jẹ́ náà ni bọ́jẹ́ àlùjẹ́ náà ni àwọn ń fẹ́ kọjá síbi kan tòun á máa sá sókè sódò. So, a bẹ̀rẹ̀ látòrí bàbá ńlá wa Ádámù alayhi salam Ádámù ọlọ́run kọ́ máa bá yọ yẹ yóò ní lè ti pẹ̀ ní lè bá yín tọrọ ọ̀pẹ lọ́dọ̀ ọlọ́run tí kò sì dájọ́ torí pé tèmi gan tómi lẹ́rù lónìí ìfẹ́kẹ́ bá ń wá mi kàn bẹ́ẹ̀ lálọ́ sọ́dọ̀ Nuh alayhi salam ọlọ́run kọ́ máa bá òun náà yẹ bẹ́ẹ̀ àríyí sẹlẹm ọlọlọ kó máa bò náà òun náà yẹ kálukú wọn mọ sí nafsi nafsi tàwọn táwọn tàwọn táwọn anabi musa àríyí sẹlẹm òun náà yẹ wọ́n sọ náà tóun títí a tún anabi isa ọmọ mariam ọlọlọ máa bá yẹ náà sọ yìí pé tòun náà tóun wọ́n pò lọ́mọ lọ́n wọ́n pò mẹta lọ́kàn fọlọ́n wọn mọ́tò lọ́wọ́ bó ṣe fún lónìí torí ẹ̀ òun náà yẹ bẹ́ẹ̀ láwọn akọ ọdọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ńgbà bá tó bẹ̀rẹ̀ tá a bá kó àti gbogbo yẹn tá a torí pé oníkálukú ọmọ sọ pé nafsi nafsi tàwọn tí àwọn tàwọn tí àwọn torí pé kálukú wọn oníkálukú wọn ó rí nǹkan tìràn mọ́ oníkálukú ó rí tìràn mọ́ lọ́jọ́ ọjọ́ náà wípé àwọn náà ti ní àwọn kankan tó ṣe káwọn ọmọ báwo lọ̀rọ̀ ó sì yanjú sí lónìí sòṣùgbọ́n nàbí sallallahu alaihi wasallam wọ́n dá lẹ́ẹ̀kan náà ni pé èmi ni màá ti pẹ̀ èmi ni màá ti pẹ̀ àyè tọ́lọ̀ ó ti wá gbá nàbì dúró tí ó ti sì pẹ̀ yìí tí ó ti bá wa tọrọ ìsìpẹ̀ ibẹ̀ ni wọ́n ń pè ní al-maqamul mahmud ibùdúró tọ́jà ti ẹ̀yìn tànàbí wà lélẹ́yìí kò sí fẹ́lómi ayé kání fẹ́ẹ́ kò sí fẹ́lómi nínú àwọn ànábì ọlọ nínú ìròyìn ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé òun náà ni tó bẹ̀rù ọlọ́run ọba jù láàrin wa òun ló sì para rẹ̀ gẹ̀rù sì wá nínú hadith èmi ni mò ń bẹ̀rù ọlọ́run ọba jù láàrin èmi ni mò ń para rẹ̀ jù tọ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba kọ̀ fún wa láti máa gbóhùn sókè níbi tánàbí bá wà á gbọ́dọ̀ gbóhùn sókè níbi tánàbí bá ti ń sọ̀rọ̀ ohun tí wọ́n gbọ́dọ̀ lékè tànàbí sallallahu alaihi wa sẹlẹ lọ́nà wọn bá ti yin àwọn ẹni tó ti kọ́ máa rẹ̀ wọn sílẹ̀ nígbà tí wọ́n máa ń bá nàbì sọ̀rọ̀ ọgbọ́n lọ sọ ni ọlọ́run yá ayyuhal ẹlẹ́dẹ́ iná la tarfa'u aswatakum fawqa sawti an-nabi wa la tajharu lahu bil إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم nínú àwọn الله yìí ọlọ́run من سورة الحجرات الله suratul Hujurat ọlọ́run ọba ti ẹ̀kọ́ lílẹ̀ fún wa lóríṣiríṣi fanabi yàtọ̀ anabi yàtọ̀ a sì gbọ́dọ̀ gbé ẹ̀kọ́ níbi ìbánabi sọ̀rọ̀ a gbọ́dọ̀ máa gbóhùn wa sókè nígbà tá a máa ń bánabi sọ̀rọ̀ lọ́nà tó ṣe ọ̀rọ̀ tiwa yóò lékè tànàbì sallallahu alaihi wa sallam a sì gbọ́dọ̀ máa jágbe má nígbà tá a máa ń bá sọ̀rọ̀ ká má bàa dìgbà fún ara wa bara wa ń tẹ́jẹ́ àti pé bá yin àwọn ẹni tí wọ́n rẹ wọn sílẹ̀ máa ń bánabi sọ̀rọ̀ àwọn tí sì máa máa máa máa pe anabi sallallahu alaihi wasallam látẹ̀yìnkùlé báyìí pé wọn ò ní tì í fojú gánni ànábì sallallahu alaihi wọn ò ní tì í dẹnu ọ̀nà wọ́n sì máa pariwo pé tí kọjá di wá bá wọn ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ni wọn wà nílàáta pé wọ́n àwọn ẹ̀kọ́ yìí kò sí sọ́pọ̀lọpọ̀ náà so gbogbo eré lẹ́yìn anabi sọlá àṣẹlẹ ní àwọn tí ń ṣe ọlọ́run ọbẹ ẹlẹ́dàá láwọn tí ń ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe làákàyè tó bá kí wọn ṣe sùúrù ní káànábì ti jáde wá bá wọn kò bá lóore fún wọn torí ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ń kọ aláforíjì ni. nínú ṣíṣe àpọ́nlé anabi sọlá àríwá àríṣẹlẹ àti gbígbéga òun náà ní ká máa ṣe àpọ́nlé súnà rẹ̀ ká sì gbàgbọ́ pé ọ̀ràn nínú wípé ibi táàtì máa mófin táàtì máa mú ìdájọ́ torí pé nítorí wọn fi ránṣẹ́ lòun náà ṣe kí ẹ bó ti ṣe fi àlùkùránì ránṣẹ́ àbí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ní wọn máa yẹn ti kọ́ àmì làwa in huwa illa wahyun yuha ànábì kì í sọ̀rọ̀ fẹ́nu nítorí wọn fi ránṣẹ́ sí ló máa sọ nínú kó n ṣe àpọ́nlé ànábì sallallahu alaihi wasallam ọgbọ́dọ̀ ọ̀tí ó ti hàn lẹ́yìn ojú rẹ̀ sàn ẹ̀ sì dúpọ̀ ya wọ́n nà ní kòkòkò yìí subhanallah bàbá ti sọ̀rọ̀ ká nífẹ̀ẹ́ ànábì òun ti máa jánu sọ̀rọ̀ àrò pé fẹ́ẹ́rọ́ là ń sọ nípa rẹ̀ ni nínú ìlànà Al-Qur'ani àti sunna ìdí òdodo là ń sọ nípa rẹ̀ tẹ̀tọ́ dá lórí mọ̀tẹ́lítọ́lọ́ tẹ̀tọ́ dá lórí mọ̀tẹ́lítà ànábì sallallahu alaihi wa sallam tẹ̀tọ́ dá lórí pé mọ̀ ń rẹ̀ èmi èsì ìfi sunna rẹ̀ ráàlì kọ́lọ̀ lọ́kàn nínú ẹni tí ó di alukur'ani mu tí ó di sunna anabi sallallahu alayhi wa sallam tí ó nífẹ̀ẹ́ anabi nífẹ̀ẹ́ òdodo subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa.